أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوكم على سبحانه وتعالى أتركي أتنجفون أنبوى محمد صلى الله عليه وسلم ètò wa àdáàbò dúnìyà wà díìnì eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oníẹ̀kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayẹyẹ tí a sì fi rí àlùkòyà ọmọ wọ̀ eléyìí tí àwọn olùmọ̀wá Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò lẹ́ni láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. ǹjẹ́ àmọ́ ìpín ẹ̀ṣẹ̀ eléyìí tá a sọ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa títí ká túbá kúrò nídìí rẹ̀ ẹ̀ṣẹ̀ yìí báyìí lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n mọ̀ pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní sọ́gáàì ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní kàbáì báwo la ti ṣe fẹ́ túbá kúrò nídìí àwọn ẹ̀ṣẹ̀ yìí ṣáájú kó tó dípa dẹ́ṣẹ̀ mọ̀ pẹ́ṣẹ̀ ni eléyìí ń bùkátà ká mọ̀ nípa rẹ̀ nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí bọ́ sábẹ́ ní táǹpẹ̀ ni ma la yatimmul wajibu illa bihi fahuwa wajib ay ma la yatimmu tarkul ma'siyah

fi tàbíkìn ọ̀fẹ́rẹ́ gbogbo ní tó bá takò àṣẹ ọlọ́run nípa ṣe àbí má ṣe nípa ṣíṣe rẹ̀ lọ́tàkò fún ọlọ́run ọlọ́run ní kọ́ ọ má ṣe ẹ̀ṣẹ̀ ni àìṣe rẹ̀ lọ́tàkò fún ọlọ́run nítorí pé ọlọ́run ní kò ṣe ìwọ wá pàṣẹ àjẹpẹ́ṣẹ̀ ni àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n pín ẹ̀ṣẹ̀ téèyàn á máa dá wọ́n pín sí sọ̀rọ̀ ẹ̀rọ wọ̀kàbá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bó tilẹ̀ jẹ́ pé àwọn àyapa ọlọ́kan ọ̀jọ̀kan bẹ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa báwo láti ṣe dá ẹ̀ṣẹ̀ mà wípé kékeré ni àbí ẹ̀ṣẹ̀ ńlá apá kan nínú wọn wọ́n sọ wípé lọ́dọ̀ tàwọn o kò sẹ́ṣẹ̀ kan tá a lè pè lẹ́ṣẹ̀ kékeré kò sì sí kan a lè pè lẹ́ṣẹ̀ ńlá àti pé lọ́dọ̀ tàwọn gbogbo tó bá ti yapa sí àṣẹ Ọlọ́run nípa ṣe àbí má ṣe òun náà ni ẹ̀ṣẹ̀ ńlá gbogbo ní tó bá ti yapa sí tọ́lọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ta ọ̀rọ̀ yìí lẹ kìí ṣe ọ̀rọ̀ tó ṣe kó múnádóko nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan-an wọ́n sọ fún wa nínú Suratul Nisa àyà kọkànlélọ́gbọ̀n ó ní ẹnìtẹ̀jẹ̀tẹ̀ nìbò kẹ̀bẹ́ ìrọ̀màtò náà ò náà ẹ̀yìn nukaffir عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. karima ọlọ́run tẹ bá jìnnà sí àwọn ètò jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ńlá ńlá ńlá eléyìí tó ṣe pé a kọ́ ọ́ fún yín tẹ bá jìnnà sí wọn nukaffir ankum sayyi'atikum á pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín wa nudkhilukum mudkhalan karima á sì mú yín wọ ilé alápàlẹ á mú yín wọ àyè alápàlẹ ọlọ́run lẹ́dàá wa nínú àyà yìí ó fi hàn wáyé pé àwọn ẹ̀ṣẹ̀ kan pẹ́ tá à ń pè ní kàbáyà àjẹkùtì kàbáyà bá ń bẹ mafhumul mukhalafa fún kàbáyà òun náà ní sọ́gáàdù ọlọ́run lẹ́dàá wa òun náà ló ń ṣàlàyé ẹ̀ṣẹ̀ fún wa ń bí ó fi hàn wá pé ẹ̀ṣẹ̀ pín sí kàbáyà àti sọ́gáàdù báwo wá làwọn sọ wá sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ náà ní kàbá kò lè jẹ́ bẹ́ẹ̀ kọ̀dọ̀gba ọlọ́run lẹ́dàá wa tún sọ nínú alukur'an nínú suratul najm ááyà kejìlélọ́gbọ̀n ó ní alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha illa al-lamam àwọn tó ti kí máa ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìṣekúṣe àwọn ẹ̀ṣẹ̀ burúkú àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó burú ọba lòmà wọn máa ń jìnnà sí ẹlẹ́lẹ́mà àfa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké torí ẹ̀ eléyìí fi hàn pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí wọ́n ta lè pè ní ẹ̀ṣẹ̀ ńlá bọ́lọ̀ ń ṣe pè lẹ́ṣẹ̀ ńlá àwọn kan sì wà tó ṣe pé àwọn ń jẹ́ ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ti ṣe tọ́ka sí nínú àyà yìí apá kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n ní kúlùmọ̀ awùràdàmọ́hù àlẹ́ ìhìbẹ̀ náà fọ̀hùwọ́mínà kẹfẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ wọn bẹ lẹ́tà wa bá fi lè ṣèlérí ìyà pípé yẹn ó jìyà nínú ná nítorí ẹ̀ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ là ń pè ní ẹ̀ṣẹ̀ ńlá àjẹpẹ́ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ó máa bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá irú eléyìí ó wá nínú tí wọ́n gbà wá lọ́dọ̀ àwọn sàhábà àti àwọn tàbíì àwọn apá kan nínú àwọn sàhábà àti àwọn tàbíì nínú ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ wọn òun náà ní pé wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi nípa ewu gan àti ewu gan àti ewu gan làwọn ìfẹ́ ńláńlá Abu Talib al-Makki àwọn sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ mẹ́tàdínlógún ni wọ́n eléyìí tó ṣe pé àwọn àhàdé àti àwọn ọ̀rọ̀ tán gbà wá lọ́sọ̀gbà àwọn aṣíwájú rere ó fi kún ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó fi tẹ̀lé fún tẹ́ńsọ̀ọ́ ó ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ mẹ́rin kan bẹ ló ṣe kọ́kànlélẹ́yìn máa fi dà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ó wá tọ́ka sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí èyí tí máa ti ọkàn wáyé ó ní náà ni ashirku billah sísẹbọ sọlọ nínú ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ lẹsẹ kẹfì ìdáàlì ó ń lọgà jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ kó náà ń là wá ń bẹ ẹlẹ́ẹ̀kejì ó náà ni al-israru ala ma'siyah kéèyàn tẹpẹlẹ lẹ́sẹ̀ ẹ̀dá kọ́mọ pa ẹ̀sẹ̀ sísẹ́ dídẹ́sẹ̀ kọ́mọ kó ń bẹ́ẹ̀. ẹlẹ́kẹta alqunutu min rahmatillah ká mú ọkàn kúrò ká sọ̀rọ̀ ìtínú kúrò nínú páwa náà lè rí kí ọlọ́ ẹ̀sẹ̀ ńlá ni. ẹlẹ́kẹrin al-amnu min makrih ká fọkàn balẹ̀ sí ti ọlọ́ pẹ́ẹ́mí mi kàn ní mì kò sí àìdá akẹ́tọ́ lọ́hún ṣe fún wa eléyìí náà ń bẹ́ẹ̀ nú àwọn ẹ̀sẹ̀ ńlá Abu Talib al-Makki ó ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́tàdínlógún tó ń sọ̀rọ̀ wọn yìí tó ń ti sàlàyé pé mẹ́rin bẹ mẹ́rin ọkàn ló ti máa ń wáyé mẹ́rin míì ti wà tó ṣe pé ahọ́n fi dárú àwọn ẹ̀ṣẹ̀ yìí ó sọ wọn ó láwọn ni shahadatu zuur òun náà ní ẹ̀rí èké ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹsẹ̀hẹ̀ idán pa àṣàṣì ẹlẹ́kẹrin àlìyàmínú gọmú ọ̀nà ni ìbúra lórí irọ́ tá a mọ̀ pé rọ́ ni eléyìí tí máa rí ní bọnú ẹsẹ̀ ẹsẹ̀ tí rí ní bọnú náà jahannam so ó láwọn eléyìí àwọn náà làwọn ẹsẹ̀ ńláńlá eléyìí tó ṣe é pé èèyàn á máa fi ahọ́n sẹ̀ ó ní mẹ́ta sì wà nínú àwọn ẹsẹ̀ yìí filbọ́tọ̀n tó ṣe pé inú là á fi sẹ̀ inú là á sẹ̀ sí òun náà ni ṣọ́bùl khamr wal muskir mímu ọtí àti gbogbo tó lè mú ni hún ríra gbogbo nǹkan tí wọ́n bá máa mu gbogbo nǹkan tí wọ́n bá máa jẹ gbogbo nǹkan tí wọ́n bá máa fín sí mú àbí ìjà máa gún lábẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí máa mú wọn hún ríra nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ní àwọn amugbó àwọn ẹni tó ṣe pé wọ́n ń gba gbáná àwọn ẹni tó ṣe pé wọ́n ń gba kọkíìn gbogbo orí eléyìí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé èèyàn máa jẹ sínú òun náà ni akulu máàlì yatim lọ́lùmẹ̀ jíjẹ owó ọmọ òrukàn nídìí àbòsí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ẹlẹ́kẹta òun náà ni wà akulu rìbà wà wọ̀ yáàlẹ̀ jíjẹ owó èlé ó sì mọ̀ owó èlé ló ń nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ̀ Abu Talib al-Makki ó ní méjì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí tẹlifọrù abẹlẹ àfidà òun náà ni zina wal-liwa alákọọkọ ni ṣíṣe zina nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọwà kéèyàn jẹ pé ọmọ wa lọ kí abẹ́rẹ́ bọ abẹ́ tí ọ̀tọ̀ sí ọ ìwọ náà máa tábẹ́lẹ̀ fẹ́ni tí ọ̀tọ̀ sí ọ ìtànkpé ní zina ẹnikẹ́ni tó bá ti dárú ẹ̀ wò ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ lọ́n sànù wọn. àlewọ́ ó náà ní kọkùnrin ọmọ bọ́kùnrin lò àwọn ọ̀gbìn àwọn àṣebàjẹ́ ọwọ́ amúdi tiẹ̀ kó kíbọ̀ àyè tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń gbà yàgbẹ́ àwọn olùbíláyìí ní ṣètọ́ nìrọ̀jí ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí jẹ́ kéèyàn sórí ibú ńlá kọ́lọ̀ ẹlẹ́dàá wọ́ sànù wa. Abu Talib al oníwàtí náà tẹ́lẹ̀ ní fídíẹ̀ dáyìí wọn láwọn ẹ̀ṣẹ̀ méjì wà tó ṣe pọ́wọ́ làáfi sẹ̀wọ̀n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀húnmá alkọ́tùlù alkọ́tùlù wọ̀sẹ̀rìkà àwọn náà ní kéèyàn pààyàn kó o ṣe kú pààyàn nípa àbòsí ẹni tó pààyàn nípa àbòsí ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá gbogbo wa jẹ́ pé nínú ìgbésí ayé ọmọ èèyàn lónìí láti pé ń pọ́ ń pọ́ ń pọ́ ọ̀pọ̀ nínú táwọn èèyàn máa sọ kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn kà fún pé káwọn ọwọ́ agbára táwọn ti lè pààyàn ìní túmọ̀ sí pé àwọn ti dé èèyàn àwọn ti di ìkókò táwọn èèyàn máa bẹ̀rù tí wọ́n máa sá fún láì mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni ká ti kú pààyàn ẹ̀mí tí wò lè dá wọ́n ti gbọ́dọ̀ jẹ́ sábàbí tí ó fi lọ eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni wọ́n ti sẹ́rí kọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tá a tún máa fọwọ́ dá tó jẹ́ṣẹ̀ ńlá òun náà ló lè jà kó o mọ́wọ́ rẹ kó o mú lọ síbi nǹkan oníǹkan kó o lọ mú nígbà tó ṣe pé ọ̀daràn wà ara tiẹ̀ náà ìwọ náà kẹ́kẹ́ nìkan kó mú nǹkan tiẹ̀ ìwọ wá lọ mú nǹkan ní nǹkan a'udhu billahi minash shaitanir rajim wa wahidatun fil rijlayn ẹsẹ̀ míì wà tó jẹ́ pé ẹyọ kan ṣoṣo lòun ẹsẹ̀ méjèèjì lèèyàn fi dà tọ́jẹ́sẹ̀ ńlá òun náà ni al-firaru min az náà ni ká sáfò lójú ogun nígbà tí jihadi bá ṣẹlẹ̀ nígbà tí jihadi bá ṣẹlẹ̀ kọ́ túlẹ̀ kọ́ àwọn ni ẹ <laughs> màjàmá sálà màkì kàntú lójú ogun lójú yẹn bá màjà tí ó bá màjà ó lè gbógun lọ àwọn olùdílẹ lábẹ́ òfin ti ṣẹríyà tí jihad bá tẹ̀lé àti ìta o wàwà àhídẹtùn tìlìjẹsẹd fi jẹmí ìlìjẹsẹd ẹsẹ̀ kan sì wà tó ń jẹ́ pé gbogbo ara ńlá máa fi fẹ òun náà ni ọkọ òkòlùwà lè dá yìí èèyàn jẹni tó ṣe pé ó ń ta àwọn òbí rẹ̀ lẹ́nu ọ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọ̀ya ọmọ kọ́mọ tó ya garawa gbogbo ara lèèyàn fi ṣe léyìí kọ́lọ̀ ń dákun kọ́ wa so eléyìí kò sí tàbí ṣùgbọ́n ẹsẹ̀ nínú òfin ṣẹ̀ríya ó pín sí nǹkan tí a mọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya pé ṣẹ̀ríya ní ẹsẹ̀ ńlá lélẹ̀ ó sì tún pín sí èyí tó ṣe pé ṣẹ̀ríyà kò pé ní ẹ̀ṣẹ̀ ńlá àwọn kan sì wá wà tó sì pé wọ́n ń bẹ lábẹ́ ṣé ẹ̀ṣẹ̀ ńlá la lè tó máa ní àbọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí gbogbo ẹ̀ náà ni èyí tó wà nínú nǹkan tá a gbọ́yé nínú ṣẹ́ríà ṣẹ́ríà sì fi hàn wá wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ ṣàfojúdi kò gbọ́dọ̀ fojú kéré ẹ̀ṣẹ̀ kan kó wá sọ pé à ẹ̀ṣẹ̀ kékeré lélẹ́yìí ẹ jẹ́ máa bá lọ ẹ jẹ́ máa ṣẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa ká jìnà sí ká sì máa hàn àwọn èèyàn létí nípa rẹ̀ àti kékeré ni àti ètò tóbi ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ pípé ká jìnà sí torí ẹ̀ṣẹ̀ lè kéré gan-an fúnra rẹ̀ lódodo ṣùgbọ́n kó jẹ́ pé látàrí sábàbí kan àbí sábàbí mi kó di ẹ̀ṣẹ̀ ńlá lábẹ́ òfin ṣẹ̀ríyà à oníbi kíní máa sọ ẹ̀ṣẹ̀ kékeré di ní ńlá mọ́yàn lọ nínú wọn ni èèyàn jẹ́ pé èèyàn dún ní mẹ́sẹ̀ yẹn èèyàn tẹpẹlẹ mọ́ èèyàn pátì gbogbo ògbà ọmọ ẹsẹ náà torí ẹ ẹ̀ṣẹ̀ kékeré yóò padà di ní mọ́ ọ lọ torí ẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà alófin kan tó ń sọ pé lásọ̀rí ọ̀tá máa ìsọ̀rọ̀ rìn wala kabirata ma'a istighfarin wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ kékeré kan tí sẹ́kù lórí pẹ́ṣẹ̀ kékeré ni lópin ìgbà téèyàn bá ti tẹpẹlẹ mọ́ ẹ̀ṣẹ̀ yẹn ní dídá yóò di ńlá mọ́ yàn lọ́wọ́ náà ẹ̀ṣẹ̀ kò sì sí tó lè sẹ́kù pé ẹ̀ṣẹ̀ ńlá náà ni lópin ìgbà téèyàn bá ń tọrọ àforíjìn torí ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ó máa ń parẹ́ ó máa ń pòórá látàrí pé èèyàn túbá lópin ìgbà téèyàn bá sì ti túbà téèyàn tó sèmí ìmọ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́yin lè dáa yóò forí jìyàn yóò sàmójú kúrò fún yàn kúrò nídìí ẹ̀ṣẹ̀ yẹn yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ kékeré ni wá ń dá ó wá ń fojú rí iná rẹ̀ ó ń fojú parẹ́ pé ẹ̀ kò jù báyìí lọ darí kò báyìí lọ darí kí ni gbẹ́ngbẹ́ kò sí nǹkan tó burú nù eléyìí èèyàn sá níbi kẹtí ti ń sẹ́lọ̀ náà ni nítorí pé o ò lè o ò ẹ̀ṣẹ̀ kéékèèké a máa di ní ńláńlá mọ̀yàn lọ́wọ́ kọ́lọ̀ ẹlẹ́dàá wọ́ sànù wa nínú àwọn nǹkan tí tó máa mú kí ẹ̀ṣẹ̀ kékeré kó yí padà kó di ní ńlá mọ̀yàn lọ́wọ́ ó náà ní kéèyàn máa fojú rí iná ẹ̀ṣẹ̀ kéèyàn máa fojú rí iná rẹ̀ kéèyàn fojú kéré rẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ kẹrin yẹn ní gbogbo ìgbà tí èèyàn bá ti ń wò ó tóbi ìṣẹ̀yí burú kọjá so ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń sàánú èèyàn lórí rẹ̀ téèyàn bá ti ẹ̀sẹ̀ àmọ́ gbogbo ìgbà téèyàn bá ti ń fojú kéré ẹ̀sẹ̀ téèyàn ń wò pé ẹ̀ kò ti báyìí lọ kò ti báyìí lọ ti tóbi ní máa tóbi lọ́dọ̀ ọlọ́run pé o sì ń máa mà ọ̀ fagbọn ọlọ́run ọba ya ọ̀ ń fojú kéré ẹ̀sẹ̀ ọ̀ sọ yí pé kò burú kọ́ bàjẹ́ nítorí pé. ọkàn tí ń bá ń ti ń fojú tí ó bá wò pé nǹkan kan ni irú ọkàn bẹ́ẹ̀ ó máa ń rọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ yẹn ní dídá ni wọ́n máa ń ní ṣíṣe ni yàtọ̀ sí ọkàn tí bá ti ń wò pé tóbi burú ni pé irú ọkàn yóò máa jìnnà sí yóò máa sá fún un kò ní jẹ́ni tó ṣe yóò fẹ́ máa ṣe inú pàlú ti jẹ́ pé àwọn sọ̀hábà ọlọ́run dá wọn dáa pin àwọn ìfojú di ẹ̀ṣẹ̀ kankan wọ́n máa ń jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìdí nìyí tí wọ́n fi jẹ́ ẹni tó dáa jù nínú àlùmọ́ yìí ṣùgbọ́n àwọn mùnáfìkì àwọn tí wọ́n wọ́n máa ń wò pẹ́sẹ̀ táwọn ń dá kò jẹ́ nǹkan kan àbí bí eṣinṣin òjò rọ́ńdó lọ eṣinṣin tó bá bà léèyàn mú téèyàn bá ti fọwọ́ téèyàn bá ti fọwọ́ gbọ́nù ó ti sá lọ ojú táwọn máa fi wẹ̀sẹ̀ àtàwọn ẹni rere àwọn sàhábà àtàwọn ẹni dáadáa àwọn bá ti ṣe ẹ̀ṣẹ̀ kékeré kan wọn máa wò kó tóbi tóbi bí òkè ńlá ọlọ́nkọ́ sànú àwọn ọmọ tọrọ àforíjì torí ẹ̀ ní apá kan nínú àwọn sàhábà wọn sọ fápá kan nínú àwọn tàbíàrí pé innakum lata'maluna a'malan hiya fi a'yunikum adaqqa min ash-sha'r hiya fi a'yunikum adaqqa min ash كنا نراها على عهد رسول الله صلى الله عليه وآله وسلم من الموبقات adájọ́ ẹ̀yin wọ̀nyí ẹ ń ṣe àwọn ẹsẹ̀ kan ẹ ń wo àwọn ọ̀wà kan tó ṣe pé lójú ti ń ọwẹ́ ọwẹ́ ju irun rọ ẹ ń wò kó kéré kò lè kó báyìí ṣùgbọ́n àwa ní ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwa máa worú àwọn ẹ̀ṣẹ̀ àtàìdá tẹ̀yìn ṣe tẹ̀ fojú tẹ̀ ń rí náà tẹ̀ kàkún àwa máa wò pé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa kó parun bá ní. náà wò yàtọ̀ láàrin méjì níjọ́ làná bèbè tó di pàwọn kan di tàbí àwọn sàhábà táwọn bá nàbí lò gbà àwọn ní pàkíyèsí àwọn ẹni tí ò rà nàbí wípé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ̀yìn ń dá tẹ̀ ń kéré tẹ̀ wò kọjá mọ́ sẹ́wọ̀n kó tiẹ̀ ti wẹ́ ju irun orí lọ irun ẹyọ kan ẹ̀ ń wò pé ẹsẹ̀ yẹn kéré jùlọ ọwẹ́ jùlọ nígbà tó ṣe fún àwọn aláyà anábì sallallahu alaihi wasallam máa ń wò pé àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń bẹ nu tó lè kó bá ni tó lè kó pàǹgbà ni ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì bákan náà nínú nǹkan tí tí wọ́n máa mú kí ẹ̀ṣẹ̀ kékeré kó di ńlá mọ́yàn lọ́wọ́ ó náà ní kí èèyàn máa dunnú lórí pé òun ṣẹ̀ òun dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré lòun sì dà ìdùnnú yìí báyìí ìyáyọ̀ pọ̀rọ̀ yìí báyìí tó bá ti di nǹkan tó ṣe pé lékè nínú ọkàn èèyàn ẹ rí i pé èèyàn máa dẹ́sẹ̀ kéékèèké èèyàn yóò sì máa jẹ̀gbádùn rẹ̀ eléyìí kò ní mú kọ́ máa ń tẹ́ ń ṣe láìda kò ní ma kọ́ máa ń tẹ́ ń ṣe láburú eléyìí wọn máa mú kọ́kàn máa dúdú ọkàn máa bàjẹ́ ọkàn máa dúdú ọkàn máa bàjẹ́ sọ eléyìí a máa ṣe sábàbí kéèyàn wá dẹni tó ṣe é pé bọ́kàn ọ̀bá sì dúdú tán gbogbo ọ̀nà téèyàn sàn tí dúdú rẹ̀ tí ó fi kárí òun náà lèèyàn máa wá ẹ̀ṣẹ̀ wá ní jámà kankan lójú èèyàn nínú títún máa sọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ti ní ńlá mọ́yàn lọ́wọ́ òun náà ni kéèyàn ọmọ ka bíbọ̀ àṣírí eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún yàn kéèyàn ọmọ kà kún ọlọ́run bá àṣírí rẹ lórí ẹ̀sẹ̀ tó ń dà kò tó ọ ọmọ wa wò pé kí ni kí ni ẹnìkan kan kúkú mọ̀ pé mò ń ṣe tó afárádà tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó ní fún ọ lórí ẹ̀sẹ̀ tó ń dà kọ́ ọmọ kàkún lílọ́lá tọ́lọ́wọ́n ọba ń lọ ọlá tí ò pé kó jù rẹ fọ́ dànù tí ò pé kọ́ ọrọ̀ lápá kọ́ ọrọ̀ lẹ́sẹ̀ torí ẹ̀sẹ̀ tó ń dà tí ò pé kó ṣubú dànù ọmọ wa wò pé ìwọ lọ gbọ́n ìwọ lọ máa ṣe òní mọ̀ pé dídẹ tọ́lọ́wọ́n bá ń dẹ ọ́ yìí báyìí ọlọ́wọ́n bá ń dẹ ọ́ nítorí pé ó ń bínú rẹ nì ó já mọ́ nǹkan ó ń ṣàìdá torí pé iṣẹ́ burúkú ló ń ṣe ni ọ wàá rò pé fífi ọlẹ̀ fi ọlẹ̀ tọ̀ ń tẹ̀sẹ̀ yẹn níṣẹ́ lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wá fi ń rẹ̀ tó ọ àìmọ̀ pé ẹ̀tànjẹ àti ọlọ́tọ̀n ti ń tanra rẹ jẹun yọ padà kó ni lọdọ Allahu Rabbul Alamin nínú ma mú kí kó di ní kéèyàn dẹ́ṣẹ̀ wọn ma fi hàn bí kò máa sọ̀rọ̀ nípa fáwọn ìgbà tó ti tán àbí kó sí níbi táwọn ti rí ìsàìdáni sí bíbú àṣírí eléyìí tí ọlọ́run ọba tó daṣọ rẹ̀ bó lára so ó sì fi hàn wípé ẹ̀mí àti ṣàìdá àti àti ṣàbúrú òun ló lékè nínú ọkàn rẹ̀ so eléyìí máa ń ṣe sábàbí kéèyàn wá dẹni tí òun lè fẹsẹ̀ yẹn lẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré àwa di ní ńlá mọ́yàn lọ́wọ́ nínú títún máa mú kí ẹ̀ṣẹ̀ kékèké kó di ní ńlá mọ́yàn lọ́wọ́ òun náà ni kẹ́ni tí ń ṣẹ̀ṣẹ̀ yí báyìí kó lọ jẹ́ olùmọ̀ ẹni tí wọ́n lọ máa kéwú ẹni tó jẹ́ aṣíwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn láwùjọ ibi tó wà táwọn èèyàn ṣe ń wò ó tí wọ́n ń wò àwòkọ́ṣe rẹ̀ wọ́n ní à nítorí wọ́n ń ṣe yìí mo fi jọ bàbá báyìí nì ó lè lóun fi jọ aṣíwájú àwọn nídìí ẹ̀sìn nì tó iṣẹ́ tí wọ́n wá ń sìn yẹn yóò sọ ẹsẹ̀ rẹ tó ń sìn ẹ̀ṣẹ̀ rẹ tó ń ṣe tó lè pa tìyẹn yóò padà sọ di bàbàrà yóò padà sọ di nílá lójú àwọn èèyàn yóò sì wá di nílá náà mọ̀wọ́ náà lọ́wọ́ bí kan pé aṣíwájú ẹ̀sìn òun ló ń sọ sọkúsọ gbogbo ìgbà tí ó bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ni ó máa sọ ọ̀rọ̀ àlùfàṣà ni ó máa jáde lẹ́nu rẹ̀ so kí wọ́n á ní kẹ́ ẹ̀rọ pé àwọn àjàmọ́ rẹ̀ náà dáa àwọn ìjàmbá náà dùn sọkúsọ ni àfáàtì oṣù pọ́lù òní ti tọrọ yóò ti máa sọ ọ̀rọ̀ ẹbọ lẹ́nu ó lè máa lérí ògùn táwọn ìjàmbá bí gbogbo aráàlú náà bá di páàbù kò lè yani lẹ́nu ìmáàmù tó ṣe pọ́ wá di pé gbogbo jàmáà ló ti fẹ́ bá sùn sàn láwọn òde kò sí tàbí ṣùgbọ́n ọba ìyá sùn tó bá máa sùn gbogbo àwọn àwọn náà ti bẹ́ẹ̀ náà ni nítorí wọn ní ìdákẹ́nà rọ́bùlbẹ́yì ti bọ́ bọ́fẹ́ bọ́ọ̀rí bẹ́ ẹ̀sìmẹ̀tò ẹ̀hìlbẹ́yì ti kò lóhùn rọ́ọ̀sù wọn ní tí baálé ilé tó bá yẹ kó ń bá ní lu gángan ìyáàlú àbọ̀ ní lu bàtà tí wọn á ní gbogbo àwọn ẹni tí ń gbélé rẹ̀ ọ̀gá sí o àwọn ò mú jójó ni wọn ò mú jójó nítorí pé baálé baálé bàbá tó nílé òun ní lu gángan fún wọn yìí báyìí bàbá landlord òun ní lu gángan gángan ni káwọn ayálégbé ó sì àwọn kìjọ mọ́lẹ̀ ni torí ẹ̀ ẹni tó tiẹ̀ jólùmọ̀ sítàbí ṣùgbọ́n bí ẹsẹ̀ tiẹ̀ wọn bá ń dá ìjìyà tí ń bẹ fún àti ẹsẹ̀ tí wọ́n mọ̀ kọ sílẹ̀ fún ọ yóò lé kánká yóò lé kélé síta àwọn ẹni tí wọ́n mọ̀ tó bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé dáadáa lọ́ọ́ bá ń ṣe ìwọ tó ń ṣe tó ń kó àwọn èèyàn ní dáadáa ẹ̀san tiẹ̀ yóò lékele yóò tayọ títa àwọn èèyàn tí wọ́n ń ṣàlàyé fún torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa kákìí sára yóò máa ṣe lásán lè máa jẹ ẹni tó máa ń pa ẹ̀sìn tí ó sì máa ṣàlàyé rẹ̀ fáwọn yìí ṣe lásán lèèyàn máa ń dipò kan mú lórúkọ ẹ̀sìn nítorí kí ìwọ aṣọ funfun ni wọ èyí tó ṣe pé bí eṣinṣin bá balẹ̀ tó yàgbẹ́ sí ẹni tí ń bẹ ń bí mẹ́rin mẹ́ta sí ọ yóò rí gbà àwọn èèyàn yòókù tí wọ́n rí wọn aṣọ tí wọ́n ń ṣe lọ́tà bí aṣọ mẹ́kù ẹkù gèdè gírísì ni tó ti dúdú bàjẹ́ fún epo gírísì so bí nǹkan kí nǹkan bá yí ń lè rí wọ́n á fi ọ̀dà dúdú wọ́n tó fi yẹ́wù rẹ̀ dání ọ̀dà ọ̀sẹ̀ ní ti ọ̀dà wọn torí ìdílé ọdọ wọn wa àǹfààní wọn bẹ fún kátúbà o àwọn àǹfààní tí sì ń bẹ fún kátúbà wọn pọ̀ jọjọ nínú àwọn àǹfààní wọ̀nyí báyìí lẹ́nu pé tíyàn bá túbà ìtúbà máa fa kọ́lọ̀hún nífẹ̀ẹ́ yẹn gbogbo wa là ń sìn fẹ́ kọ́lọ̀hún bó nífẹ̀ẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ rẹ kò dàbí èèyàn nífẹ̀ẹ́ rẹ ọlọ́run ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí kátúbà ó sì fẹ́ràn àwọn tó bá túbà nínú Suratul lẹ́yìn tọgọ́rùn méjì ọlọ́ni inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin dájúdájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí bá máa túbá ó sì nífẹ̀ẹ́ sáwọn ẹni tí máa ṣe mára èmi fẹ́ kọ́ lọ́run nífẹ̀ẹ́ ni ìwọ náà sì fẹ́ kí ọlọ́run ọba kó nífẹ̀ẹ́ rẹ èmi ń fẹ́ kọ́ lọ́run bó nífẹ̀ẹ́ mi ìwọ náà ń fẹ́ kọ́ lọ́run bó nífẹ̀ẹ́ rẹ ọ̀kan nínú tá lè ṣe tọ́lọ́run fi nífẹ̀ẹ́ wa wọn náà ní ká túbà ká sì máa sì mára bákan náà ìtúbà ó máa ń ranni lọ́wọ́ láti yọni kúrò láàrin àwọn alábòsí nítorí pé téèyàn bá ti túbà èèyàn kúrò láàrin àwọn alábòsí nù ẹni bá kọ̀ láti túbà òun ọjọ́ kan nínú àwọn alábòsí nù ọlọ́run mọ̀ sí wa lálábòsí ọlọ́run ẹlẹ́dàá wa ni wa man lam yatub fa ulaika humu zalimun nínú suratul hujurat àyà kọkànlá ẹnikẹ́ni tó bá kọ̀ láti túbá àwọn eléyìí ńlá lábòsí nínú àǹfààní tó tún wà fún túbá olú ẹni pé ìtúbà ń gangan fúnra ara rẹ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run àǹfààní rẹ̀ pọ̀ ọlọ́ni wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun nínú suratul Nur àyà kọkànlélọ́gbọ̀n ẹ lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo yín lápapọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹtú bá lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo yín lápapọ̀ la'allakum tuflihun kẹlẹ bá jẹni tí ó sórí rẹ̀ ẹ̀rí ìtúbá nínú àǹfààní rẹ̀ onímọ̀ ni pé ó jẹ́ sábàbí kan nínú sábàbí tọ́lọ́ ẹlẹ́dàá wa máa fi pẹ̀sẹ̀ rẹ̀ fún yẹn anabi muhammed sallallahu alayhi wa sallam òní at-ta'ibu min ad-dambi kaman la dhanba lahu gbogbo ẹni tó bá ti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀sẹ̀ lọ́wọ́ bá rí ni alimami ibn majah ló gbé jáde ó sì jẹ́ hadithun hasan àdéhìí kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó gún régé nínú àǹfààní eléyìí tó tún wà fún tútúbá òun náà ní pé máa ṣe sábàbí kéèyàn ṣoríire láyé kéèyàn ṣoríire lálùkìyàmù ọlọ́run ẹlẹ́dàá wa ni fa amma man taba wa amana wa amila salihan fa asa an yakuna minal muflihin ọlọ́run ní ẹni tó bá túbá tó sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó sì sẹ́rí àwọn eléyìí ọ̀dọ́ kan nínú àwọn ẹni tó ṣoríire bákan náà ẹnikẹ́ni tó bá fi lè túbá ìtúbá sábàbí kan nínú sábàbí tọ́lọ́ máa fi pa ìdá tó máa fi ń padà tí ó di dáadáa máyà lọ́wọ́ ọlọ́run bá ní illa man taba wa amana wa amila salihan fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasana wa kana Allahu roro rahima. naam alhamdulilayi kumla wa khairan kí ala subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀ ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní alùkẹ́yàmọ́. àwọn ọ̀rọ̀ oníyebíye eléyìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní òun náà ni àwa náà ti gbọ́n yẹn ó kùn sí ọwọ́ èmi àti ẹ̀yin kí àwa náà gbìyànjú láti ṣe àwọn alámúlò rẹ̀ ká gbìyànjú láti túbá ká ronúkúwàdà kúrò níbi gbogbo àwọn kan tí àwa náà ń ṣe tí a mọ̀ pé ọlọ́run bá lòdì sí láti inú kùrọ̀án àti súnà tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò àdáàbò dúníyà wàdíìn asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.